C Boss, S and D, Jam, the builder in the building. Untouchable, portable. Zaka zaka zaka bula. Èmi tí mo wà ká ṣe o. Àwọn ọlọ́run mi yá. Baby go down, wine for me. vibrate shikaka for me kala be portable lalo me na only you fit chop my money. èmi king of lamba money money coming faster ẹni bínú lọmú sniper all the ladies call me papa ọmọge ọlọ́sàn gbé wá o gbé súnmọ́ mi má má lera o gbẹ̀dú ti drop bóyá jẹ́ ká jó nínú yàrá jẹ́ ká kọ́ lábò. davida jam pẹ̀lú portable damager snoop lórí turntable moving train mo wà unstoppable. Hassan the baby untouchable. Èmi tí mo wà tọ́ṣe àmàdún bá débù o. Èmi tí mo wà béèrè bù ẹ bá ti sórí débù. Èmi tí mo wà tọ́ṣe àmàdún bá débù o. Èmi tí mo wà béèrè bù ẹ bá ti sórí débù. Èmi tí mo wà tọ́ṣe àmàdún bá débù o. Èmi tí mo wà béèrè bù ẹ bá ti sórí débù. Èmi tí mo wà tọ́ṣe o. tó bá dé bùkún èmi tí with the baddest swag ṣùgbọ́n jẹ́ǹsì on the mind everywhere is good ọmọ ya jẹ́ ká lọ hustle tó bá fẹ́ millions or billions make you no go so you have to double up double up ọmọ tí mo gbé ọmọ ẹlẹ my answer ó ti zẹzẹ lápá ọtí wà

call Kabula.